இன்னும் سلك نهجه إلى يوم الدين وما بعد أيها المدير المرد العظيم والمشايخ الأجلاء والأئمة القدماء والأساتذة العقلاء والطلبة الأعزاء والضيوف الكرام أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته نعم. نشكر الله سبحانه وتعالى على نعمه التي أنعمنا عليها نعمة الهداية ونعمة التوفيق ونعمة العافية ونعمة الإفلاس أتوقفون ونعم ọba tó tó ọpẹ́ gbà ọba tó ti pé tabalá máa sọ pé fún òsì máa fẹ́ pé fún dáàbà pẹ̀lú òkúta ojú ó jẹ́ fún òkú ẹ̀rẹ́ ti dúpẹ́ fún ara pẹ̀lú gbólóhùn ìjà ìsìnkè tó lọ́gbà níbi Muhammad sọ́lọ́lọ́ àìsànà nítorí ọba tẹ ní àánú ìkẹ́ gbogbo àgbáláyé ó tí wá sí ní àánú ìkẹ́ ní ẹ̀sà pàwàtà jẹ́ mùsùlùmí ìkẹ́ ọlọ́pàá kọ́ máa bá ọlọ́pàá ara àwọn bá bẹ̀rẹ̀ gbogbo àwọn pàtàkì ẹ̀kọ́ àti àwọn òdíwọ̀ wa ti fáwọn ọmọ bá ti ṣe olùdarí àti alákòóso àgbà ilé ẹ̀kọ́ wa àlùmọ́lùfàṣẹ̀lẹ̀ àbàbíjẹ̀lẹ̀ ìdàbí wọ́n tó jẹ́ sínú súnnà níbi àwọn ọmọ sàádà sọ́lọ́mù ìtọ̀ wọn kànga ó ìtọ̀ wọn gbólóhùn yẹn sí èyí tọ́ wọn kànga tí ọ̀la bùlà nínú orí ọlọ́run ọlọ́run má gbà lọ́wọ́ wọn ọmọ ti gbà wá lọ́wọ́ wọn báyìí ọmọ ti gbà wọn náà lọ́wọ́ wa ọlọ́run kó bá gùn wọn lẹ́nu ọmọdé ni wọn ọlọ́run wọn dàgbà o wọn ò tí ì lówó lọ́wọ́ báyìí ọlọ́run dàgbà wọn lówó dáadáa wọ́n sọ ní kẹta wọ́n ní mọ́tò táwọn fún wọn ní wọ́n pa wọn ni à wọ́n ah, fẹ́ lè máa bọ́ gbà wọ́n ẹ̀ sọ bẹ́ẹ̀ ni òun táà máa ń sọ nípa ọlọ́run ní jẹ́ ọmọ àgbérí wà ẹ má mọ̀ ọlọ́dà tó gbé táwọn tí ó bá mọ̀ pé àti wọ́n fà fà wá ní mọ́tò ni ẹ lè má fẹ́ dúró torí pé ojú àwọn àfà wa ń rí nǹkan wọn alihamudulilayi ọ̀bìnrin mo kí àwọn àfà wa wọ́n wọ́n ní jòkó bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n ti kọ́kọ́ dé káwọn àkọ́ àmì tí wọ́n lẹ́sẹ̀ jẹ́ ọmọ bínú àwọn náà ni ọ̀rẹ́ mi pàtàkì alhafiz muhafiz ṣe gbogbo ìlú mọ̀ ọlọ́run bá tí ó gbé ìlú rẹ̀ ní wọn lọ́wọ́ lónìí lánàá ọlọ́run má yọ wọn kò nínú lọ́la náà ní south coast àfihàn ọ̀dọ́ ọlọ́run tó bá yọ ló ti mọ̀ kọ́ bá wa sọ wọn dáadáa bẹ́ẹ̀ ni mo wá sí àwọn àfa tó bí àfa àhánu àwọn àfa mi tó wà ní ẹgbẹ́ àlàáfíà olùsọ̀rọ̀ olùsọ̀rọ̀ ń kò olùsọ̀rọ̀ lójú ẹni tó yẹ ká sọ sí kí ní ó ṣe gẹ́gẹ́ bí ọ̀kan náà ọmọ ìyá wa lè jẹ́ ní ṣe ròyìn wọn bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn ni àwọn àpá wa tí a ti sọ̀rọ̀ sáwọ́ wọn àṣẹ ìtàbọ̀ àjàdí ọlọ́run bá lè gbẹ́lá kọ́ bá wa sọ wọn kọ́ bá sàánú wọn àwọn tẹ́ sí lówó bí òdérù wa rárá kọ́lọ́run kó jẹ́ kí owó yìí ó dé. Bóyá kó wọ́n pèsè náà ni. Bẹ́ẹ̀ ni àwọn àfáà wa tó ṣe pé àwọn tó fi nǹkan kan ju gbogbo wa lọ ọlọ́run ti jogún ìbejì fún wọn tí ò ti jogún kọ́ wà yókù báyìí òun náà láti máa fi ń pè wọn àbòtáwọ̀ àmì àfáwa ni wọ́n gbogbo wa láti mọ̀ wọ́n báwọn tí ń kẹ́kọ̀ọ́ nílé àwọn tó lọ ọkọ̀ nínú ní àwọn ọ̀rá ìjáde ti wà àwọn ẹ̀sìn ni àwọn Sheikh Lukman tí a mọ̀ sí ẹ̀kọ́ táwọn ọlọ́pàá ti kárí wọn pẹ́. àti gbogbo àwọn àfáà tí wọ́n jókòó kalẹ̀ ẹ̀dá pẹ̀lú máa tẹ̀lé wọn àti wọn ìdílé owó ọ̀gá. wọ́n wá fún gbogbo àwọn àlejò gbogbo àwọn tó já àwọn bàbá wa àwọn ìyá wa ẹ̀yìn tẹ́ àtọ́nàbá àti púpọ̀ kan ẹkú gbìyànjú ìgbìyànjú lálẹ́ jẹ́ torí ni a máa kí jù ju àwọn tí jẹ́ tàbíta nílọ àwọn tó ń tẹ̀síwájú nílé ẹ̀kọ́ wa yìí ṣùgbọ́n yìí ibi aláṣìṣe ní màṣíṣe ara rẹ̀ ṣùgbọ́n fi púpọ̀ gan lọ́jọ́ tó ju ọ̀rọ̀ lọ́jọ́ tó ní sówó ẹgbẹ̀sẹ̀ rẹ̀ lọ́lẹ̀ jì ìpọ̀jì ibá bá ti wá ń kì í yẹn náà ẹ̀dàkùn máa dúpẹ́ fọ́lọ́wọ́ bá wọ̀ ẹ̀dúpẹ́ fọ́lọ́wọ́ bá dáadáa ọgọ́rọ̀ làwọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ti wọ́n ti dá lọ́nà àwọn míì tilẹ̀ tó ti pé wọ́n ti bọ́ sí kíláàsì tó wà lẹ́yìn yìí táwọn ẹ̀ka ìpè kọ́ ló ń dá wọn lórí ẹ̀ parí ẹ̀yìn tẹ́wọ́ parí báyìí ẹ mọ̀ lórí ẹ tó pẹ́ kó ó kéré nínú ìdí máa ń yóò rí tẹ́ rí pàpà jùlọ láwùjọ tá a wà yìí lákòókò tá a wà yìí ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti mójútó súnà tọmọ kànga àwọn ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ́pẹ́ láwùjọ wa táwọn ní ìjáde ìwé ẹ̀kọ́ lẹ́yìn ìjáde yìí ṣùgbọ́n táwọn náà bá láwọn ṣe súnà ó lè jáfẹ́ lórí ṣùgbọ́n alhamdulillah ẹ̀yin akẹ́kọ̀ọ́ gbìyànjú gẹ́gẹ́ bó ti jẹ́ báwo olùkọ́ à ń sọ ọmọ yìí kí tọ́lọ́n bá fi yé wa nínú ọmọ torí pé díẹ̀ tọ́lọ́n bá fi yé wa bẹ́ẹ̀ èyí bí wọ́n ti gbé ètò àti ìlànà rẹ̀ kalẹ̀. èyí tọ́lọ́ wa fi mọ ẹnu pọ̀ láyé tó dúpẹ́ pọ́lọ́ wọn bá lórí ẹ̀ ó ti tún mọ́ra sí i. nǹkan àkọ́kọ́ tí wàá kọ́ sọ fún wa òun náà ní tẹ́kùwà lọ́yà ọ̀yà ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáàmì tó ń jẹ́ tá a ìbí ní ọ̀sán pẹ̀lú ẹ̀fáyọ̀ ọlọ́pàá wọn ẹ̀fáyọ̀ ọlọ́wọ́n bá wọ ẹ̀fáyọ̀ ọlọ́wọ́n bá wọ torí pé tẹ bá fáyọ̀ ọlọ́wọ́n bá lọ́wọ́n bó yẹ mọ́ fún yín kìí ṣe gbogbo ọmọ tí èèyàn mọ̀ làlùbáríkà bẹ́ẹ̀ lànàbí ọmọ hamasa aláṣán ti fọwọ́ pé ká máa sọ pé èyí tí ó bá wúlò fún mi iná ẹni ó jẹ́ rí kọ́ tàlékún mi ní mímọ̀ àgbàdúrà kẹ́yìn ní ọmọ sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó gbàdúrà yìí ìbáyọ̀ ọlọ́run bá jọwọ́ o ọlọ́run bá sọ fún wa ní sọ́tù bá kọ́ra ní ayà tó wú jù pé ọ̀tẹ́kù lọ wọ́n yọ àlémọ̀ ọ̀tọ̀ ẹ̀páyọ̀ ọlọ́run bá ọlọ́run kó máa fi ìmọ̀ rẹ̀ lọ́mà fi yé yìí àwọn olùmọ̀ ní pé ayà yìí lójú yé wa pé ìbáyọ̀ ọlọ́run bá bá tẹ́ pọ̀ sí ní ìmọ̀ ọlọ́run ọwọ́ máa wọ mẹ́rin sí ìmọ̀ ẹ̀sìn ọlọ́run yóò máa wọ mẹ́rin èèyàn èèyàn lè dín mọ́ ayé tí ò ní nípa ọlọ́run ilé ìlú sí kẹta ṣùgbọ́n mọ́ ẹ̀sìn ọlọ́run nípa ọlọ́run bàbá ti tó ọlọ́run bó fi jìkì ẹ̀kún yẹn àwọn bàbá tọ́lọ́ bàbá jogún fún yẹn ọ̀rẹ́lẹ́kejì òun náà ni alẹ́ ìmọ̀ yìí tẹ kọ́ yìí nítorí tọ́lọ́hún lè fi kọ́ àwọn ọmọ o ṣùgbọ́n lọ́wọ́n bá mọ̀ tọ́ba ìpín torí tọ́lọ́hún ọba ni fáfà nílà jókòó tọ́lọ́hún ọba lórí ẹ̀ tọ́ba kò jẹ́ káàtó pé káwọn èèyàn lè máa pélé mi náà lórí bíbà pé àfáà ní ṣe wá sí yìí àfáà ní ṣe wá sí yìí kò sí nǹkan kan yẹn máa ro kàn bẹ́ẹ̀ àwọn afá tó ti lọ sáájú àwọn ní ẹ̀láwọn owó bẹ́ẹ̀ nínú àtọ́jà àwọn sálàfù wa àwọn rí àwọn tàbí ànẹ́bì sallallahu alaihi wasallam tí àwọn ọmọ kí wọ́n pébò lé lórí ah, jẹ́mi ní ọlọ́ọ̀kọ́ kí ní ìkànnì wọn máa pé bíbà lémi lórí ṣùgbọ́n bàtà ọdé dùn wọn tán ìṣẹ̀ ládé mi pé ọ̀rọ̀ àfá ọmọ mọ́tọ́kọ̀tọ̀ tó sọ pé sẹ́mi láti gbọ́ fún gbogbo tẹ́ ń bẹ pẹ̀lú àníyàn ìyẹn ló jẹ́ ayé àníyàn wa kó ayé fosíforí tọ́lọ́ ìdí nìyí tó fi jẹ́ pé tó bá ikú bẹ́yà tẹ́ẹ̀tẹ́ lórí tọ́lọ́ la fi ń kọ́ tẹ́lẹ̀ ẹ̀dàpọ̀ ìmọ̀tẹ́ ẹ̀kọ́ yìí ẹ̀dọ́gbọ̀n máa fi ṣiṣẹ́ wọn àdádálẹ̀ pọ̀ láwùjọ wa yìí kódà àwọn ọ̀tún ọ̀tún tó ti ń jáde ṣùgbọ́n kò sí ohun tá a lè fi yí fónú ẹ̀sìn tó tayọ àlẹ́ẹ̀lì ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ṣe bísímìláì ni o àwọn ti jẹ́ táyé ti jẹ́ rí is làwọn ṣe ṣùgbọ́n yẹ̀yìn ti ṣe bísímìláì ọ̀nà fíjì ṣùgbọ́n wọn bá tẹ́ ẹmọ yìí náà èèyàn máa fi kọ́ yìí ní sábà máa wípé àwọn bàbá wa lájẹ́wọ̀n ìdí ìdájí ni wọ́n kọ́ wọ́n babalágbé ni àyìndájí ni wọ́n ká o ṣùgbọ́n ẹ̀wù bí wọ́n ti ń wúlò nílẹ̀ Yorùbá ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa lónìí sanawi lẹ́ni yóò bóò ní sanawi yóò ti jẹ́ pé yóò ní túmọ̀ yóò máa ní túmọ̀ lọ́dọ̀ àwọn òbí tó ní ọ́ àwọn tó jóbi lójókòó bóò ni ó ṣe jẹ́ ẹnìkan tó ṣe pé ọ́dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ẹgbẹ́ nínú àwọn ọmọ táwọn òbí mọ̀tọ̀ ọkọ́ yìí ni wọ́n fáwọ́ àwọn ti ṣe gbìyànjú sí wọn àrínú wa tó ríra rẹ̀ ṣùgbọ́n táwọn òbí wá bá dunnú lónìí kò sí nǹkankan àrínú àwọn olùmọ̀wà tó ti lọ sáájú náà táwọn ṣe wẹ́ẹ̀ táwọn ṣe wẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́ pé wọ́n ń ṣàdúrà fún yẹn pé ọ́ láti yọrí nínú àwọn àṣeyọrí là ń ní lónìí bóò làwọn òbí wa láti wúlò fún wọn pẹ̀lú nǹkan àkídẹ̀tẹ́ bóò láti sọ́fẹ́ owó ti lálàáfíà bóò láti fi mọ àwọn òbí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa ní láti sọ́fẹ́ tí wọ́n tó ti wá nípa ọlọ́run ọba wa àyíbá àdẹ́tẹ́ ìjọsìn náà ọlọ́run àwọn lè máa ṣe jọsìn tọmọ kẹgá ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn òbí wa wọ́n mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n fi ń sin lọ́wọ́ ìmì ètò wò la fẹ́ ṣe lórí àwọn òbí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa ló jẹ́ pé àwọn mi ò tí ì gbó níbi pé ká máa jó nǹkan àwa sì jọmọ pé a sì jọmọ tí wọn ọlọ́run ti ti ní káwọn gbọ́ yé kó láti sàánú wọn pẹ̀lú ohun tá a gbọ́ yé yìí ìjọsìn mi tẹ́lómi ń ṣe ẹlòmí ọ̀yẹ̀ ògbò lẹ́yìn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ni wọ́n máa ń fún láì ní ẹ̀rí nínú ṣùgbọ́n wa ti mọ̀ bóò láti fi kọ́ wọn ilé ìmọ̀dọ̀wọ́ wa bóò wá ní wa wa akhlaq bóò ní wa wọ́n ti dá láwọn òbí wa ẹ̀dàpẹ̀já múra púpọ̀ rá lórí bí wa wọ́n ti dá táwọn sí àwọn tó jẹ́ òbí wa bákanáà ní ìjẹta ó dé tí gbọ́ wa ọ̀kan náà òbí bá ti ń wọlé ni wọ́n ń wọ ẹ̀sẹ̀ àwọn àfá má dàbí tó gbogbo àwọn àfá ìlú ìlú báyìí náà ń wọ àwọn ọmọ ah, ah, ilé yìí wà láì ni àwọn kẹta ń ká ọmọ wá ní ilé o pé àdébí wọn Muhammad sọlọ́lọ́ àlùsọ́lá ń dé fáwọn sáré àdébí àwọn àṣà àwọn níjọ́ Bẹ̀yà Abdullah, èyí fẹ́ ìzára. Bẹ̀yà Abdullah, fàásọ̀ rẹ̀ sókè. Onígbò bàbà, bàbà fàátù. Nígbà tó fà, òun tó gbọ́ síbẹ̀. Sàlékún à, fàzíntù, mọ sàlékún tuntun wí, àwọn èèyàn wà ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé ìlà àyè ibo lọ fàádé ó ní ìlà àǹsọ́ọ̀fìsà àpáyì mọ́ fàádé ìlàjì ojúgbò mi ẹwọ tàbí àdẹ́bí àwọn ọmọ sàálà Abdullahi bọ́lá ọmọ anẹ́bì ní wíbẹ̀ fó wípé kọ́ fa aṣọ rẹ̀ sókè bẹ́ẹ̀ náà wá ní àwọn òdí ó wà àìfẹ́lẹ́ ìṣẹ́rẹ́lẹ́ tí ó wà ó torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni kí a sọ ọkùnrin ọmọ máa balẹ̀ ọwọ́ òkè kókó tẹ̀ nínú àdéhùn kan anábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìsúrọ́sílì muslim ilà àǹsọ́ọ̀fì sàpẹ̀ ilà àǹsọ́ọ̀fì sàp aṣọ mùsùlùmí ìlàjì ojúkú ni fàyínà abáyìí tọba yàlágídí ẹ̀dá tó yẹ létí fúnfún sámàjò ojú orí kókósẹ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ti sọ pé láàrin ojúgun ìlàjì ojúgun dé orí kókósẹ̀ bẹ́ẹ̀ ni a sọ mùsùlùmí lọ́kùnrin bẹ́ẹ̀ lọ́gbọ́dọ̀ wọn látara bẹ́ẹ̀ bó láti fi fún àwọn òbí wa wà láì wọ́n gbé ìṣòro wọ́n ti náwó lọ́sàn-án lóòrùn ibi tẹ́lómi ó ti máa sọ pé ebí gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ wọ́n ti lọ kọ́sẹ̀ àwọn ọmọ tèmi wọ́n ti balé ẹ̀kọ́ tìjọba lọ ṣùgbọ́n síbẹ̀ ní òbí ni pé ń òun ní ọlọ wọ́n fẹ́ jẹ́ kó fẹ́lẹ̀ ìdébì kan náà ẹ ti parí lónìí o bóò náà wọ́n fi yín bóò ni wọ́n ti mọ̀ ẹ̀yìn lọ́kọ̀ọ́dọ̀ nínú àwọn kẹsẹ̀ ikú mo fẹ́ fi ṣe yín ní tàwùjẹ́ yìí ẹ̀ẹ́dẹ̀ tàwùjẹ́ ha òun náà ni mo láàzámọ́ tẹ̀lé kò náà ẹ má fà àwọn afáàlẹ́ o àwọn olùmọ̀ al-ulama rabbaniyun àwọn afáà yìí àtàwọn afáà mi tẹ́ mọ̀ ní nílùú yìí tí wọ́n gbé súnà nẹ́bì lọ́wọ́ ẹ má fi wọ́n lẹ́ o torí àwùjọ wa yìí àwùjọ kẹ́ tó ṣe pé ó lè sọ ìdìdìkújì ìmọ̀tẹ́ pọ́ yìí ẹ̀dàkùn ẹ̀mú dáadáa ẹ má fà àwọn afáà lẹ́ẹ̀ níbi máa lọ kọ́ ìmọ̀ sí máa lọ kẹ́kọ̀ọ́ sí ọ̀kan náà wọn afá wa nígbà tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tẹ́jọ́ kan wọ́n wá sọ́dọ̀ ìpín nígbà tó ń kà wọn náà lẹ́kọ̀ọ́ àwọn wa kọ̀ síra kan ọwá bẹ́ẹ̀ pé kí ni bẹ̀rẹ̀ yìí àwọn nípò sí ìjẹta àwọn gba ìbájú kí ni bẹ̀rẹ̀ yìí ó sì ń kẹ́kẹ́ ń yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ olùkọ́ sáà àwọn tó gba ìgbájú mi a ní owó dára bí ní mẹ́mẹ́ àwọn bá mọ́ táwọn sọmọ́ lọ́wọ́ tó lọ́pẹ́ tí yẹn bá ti pọ́ ẹ̀kọ́ tán lédè kan ní gbogbo ó ti dàrú ní ìlú lérí kẹkàn yóò wá fún pé yóò bọ́ sáwùjọ wọ́n máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn bóòjó ti yẹjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwọn èèyàn ìdí ni ìtùkọ́ ajẹ́ pé kó má bàa máa yẹn jú ẹ̀ lọ́nà aburú ó gbọ́dọ̀ máa padà sọ́dọ̀ àfà rẹ̀ sọ́dọ̀ olùkọ́ rẹ̀ bó ní ti ṣèyí ọ̀rẹ́ wọ́n gbọ́ lọ́dọ̀ ìmọ̀ mi ti yẹjú ẹ̀ ẹ̀dá kò kéde bó ní kí ti tó tán ẹ̀má yẹra yín fẹ́ fi dà fáà torí pé gbogbo ọmọ tó ń tó bá yẹra rẹ̀ fóun fi dà fáà wọ́n máa ń padà sọ nílé o wọ́n sì padà máa wíwí kúwì èyí tọ́lọ́ wọn bọ̀ ọ̀rẹ́ wọn inú tẹ̀tẹ̀tàwà náà ti máa ń gbọ́ òun náà ni ọ̀kẹ́ náà ọmọ tó méjì tó kéwú lọ́dọ̀ àkọ́kọ́ ẹ̀kejì ń bẹ lọ́dọ̀ àfà tó ń kéwu lọ títún kọ́ ìmọ̀ lọ àkọ́kọ́ gbọ́ta ó débi tí màá mú un ṣe kútúbà tó ń ṣe kútúbà bí bàbá ẹ̀ sì sọ nípa súnà níbi ní tọkútọ̀ ń sọ nípa súnà níbi ní wíwíwíwí ara nínú àwọn tí ń pín fún ibi ọ̀dá rẹ̀ ní ẹgbọ́ ìlú ìjọjúmọ́ wọ́n lù ọmọ tó ní òkú ọba sọkún lọ́dọ̀ àfá ẹ̀ gbàjọ́ lọ́dọ̀ àfá àfá ní pé kí ló dé òun ìjọba àfá àfá ní kíbi tọ́ lọ wọ́n wà na ojú ẹ̀ ti wú ọwá wé láwà ó ti wé sí gbogbo ojú kó má bàa wọ́n dé máa mú ṣe ó lè ṣe máa ṣe ó túbà jákujàku ó bú ànẹ́bí ṣe máa ń bá nẹ́bí ó wú ikú ibi ṣe máa ń wú ikú yìí afáwa jáde mọ́ta afáwa sàdúrà ọ sàdúrà fún ìmáàmù ti ṣe kútúbà bẹ́ẹ̀ lọ́wọ́ sàlàyé pé á ibi tí àfà ìgbìyànjú dé ìgbìyànjú rẹ̀ ọmọ àgbọn tí ọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yí bá ṣe lè fa èrùgbọ́n àfà ìtọ́píyé èrùgbọ́n tó bá tú bẹ́ẹ̀ nẹ́nà jẹ́nu ti jáwọ́ ogun báwọn yẹn bẹ̀rẹ̀ sí bọ́ta ni wọ́n bá lọ tó rògbọ́n wọn àlọ́kọ̀tí ẹni tí kú túbà wọ́n bá sí tú ẹni tí ó túnmọ̀ wọn kéré yé àbáwọn sọ ní sọ̀sọ̀kúsọ̀ pé lọ́lọ́mọ́ bàmọ́ kí ní sọmọ ẹ̀sù wàhátàdà wàhátàdà àwùjọ wa yìí ó ní àdẹ̀ṣẹ́kìmà tá a gbọ́dọ̀ máa fi pèpè tó lónìí ọ̀nà nípa pé wọ́n dẹ̀ ilẹ̀ àtẹ̀bí ilẹ̀ rọ́bíkà ilẹ̀ sígbìmọ̀ ìwọ̀nìmọ̀ ìlọ̀sílẹ̀ àṣàdà ẹ máa pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run bá pẹ̀lú ọgbọ́n ni ó nínú ayé àti ọlọ́run bá sọ pé wọ́n mọ̀ sí ìtẹ̀lẹ̀ hikmata fàkọ̀dẹ̀wò ti àwọn ìrọ̀n tẹ̀lẹ̀ rọ̀ ẹni tọ́nà bá bá fún ní ọgbọ́n ó dájú pé wọ́n tọ́nà fún pọ̀ tí ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ wa ẹ̀dàkùnrin ní ti òun ẹ̀dá wọn ẹni sí o ohun tí wọ́n fi parí ọ̀rọ̀ mi àìbá mọ̀ ó lè jẹ́ pé àwọn òdí ìrù wọ́n tẹ̀yìn tàbá àtàjọ́ olùkọ́ àtẹ̀yìn ẹ̀sàmójúkò fún wa a lè sọ̀rọ̀ sẹ́nu mi nínú kíláàsì ìjọ láti jẹ́ kókó lè sírí ọ̀sẹ̀ torí ọjọ́ a lè sọ̀rọ̀ sẹ́nu mi nínú yín tí ó sùkún kọ̀rọ̀ ìsẹ́mi náà ní lágbájá wa ń sọ̀rọ̀ sí lọ́wọ́ gbogbo wọn bá mi tẹ̀ yìí ẹ sàmójúkú fún wa bẹ́ẹ̀ wà lẹ́yìn náà ẹ̀tẹ̀tẹ̀ wa ìsọ lórí àwọn gbígbé àwọn ní sàmójúkú fún yìí ṣùgbọ́n tí ò ní já sàmójúkú fún yìí òun ní ẹni kó ti pé wọn ta kọ yìí ẹ̀ lówó ti ẹ̀fẹ̀ lòó ìwọ̀n ta kọ yìí ẹ̀dàpọ̀ ẹ̀lú lọ́dẹ̀ tó bá dáa ẹ̀lú lọ́dẹ̀ tó bá rẹ̀ àbẹ̀lọ́ pẹ̀lú ọkọ̀ rẹ̀ tó gbájú pẹ̀lú òye rẹ̀ tó rẹwà pẹ̀lú àánú rẹ̀ tó gbáyé ọba wa ti mú àlékún ọ̀fún yóò ọba wa gbà yí láàyè ó tún bá àlékún ọ̀fún yí èyí tẹ́ ti mọ̀ nílẹ̀ ẹ̀kọ́ yìí ó ń yẹ sílé mọ̀ sí ọlọ́run jẹ́ mọ̀ jù wá náà ọlọ́run jẹ mọ́jú wa lọ tẹ́ẹ̀bá wá mọ̀ ọlọ́dàkùn jẹ́ ó lè wúlò fún yíò tọ́bá wá wúlò fún yí ọlọ́jẹ́ àwọn tó jáwọn ní fún yí ọlọ́dàkùn jẹ́ wọ́n jẹ́rì láyé jẹ́ wọ́n jẹ́rì jẹ́gbẹ̀dà nìyàmà أقول قولي هذا أستغفر الله لي ولكم Thank you.